Ó ti ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Ó ti ṣẹlẹ̀. Níbi tí a ti ní àkọ́tun ètò fún wa lénìí. Ọ̀rọ̀ lórí MC Olúọmọ ti Èkó. Ah, tí fídíò lu, tí fídíò tó jáde níbi tí ó ti ń threaten àwọn Igbos wípé tọ́n bá ti mọ̀ pé wọn dìbò fún APC, kó má wulẹ̀ jáde síta. Ó sọ oríṣiríṣi nípa àwọn Yíbò àti pé méjì ni fídíò yìí ta máa wò two in one ni. Ibi tí MC Olúọmọ ti jáde síta tó wá debunk ẹ̀ pẹ̀lú obìnrin kan. Ǹjọ́ a mọ̀ bóyá Yíbò ni àbí kò ń ṣe Yíbò. We cannot even say. Torí àìmọye Yorùbá ló ti gbé ilẹ̀ Yíbò tó gbé èdè Yíbò dáadáa. Àìmọye Yorùbá ló ti gbé nílẹ̀ Haúsá tó gbédè Haúsá gidi. So ohun tó pè fún wa ni Ìyá Bóyá Ìyá ni o, bóyá Ìyá Ṣúkúndì kọ́, ó kú. Ó wà láàárín àwọn méjèèjì àti Ọlọ́run. Níbi tí Ìyá Ṣúkúndì náà ti bẹ̀rẹ̀ sí ní sọ pé à, òun náà bá wí o nínú meeting táwọn lọ, kò ń ṣe ẹni ni wọ́n bá wí o. Irọ́ ni òótọ́ ni ohun tí Ìyá Ṣúkúndì sọ ni pé ohun tí MC Olúọmọ ń sọ, òun ló ń bá wí. So, a rí ju bẹ́ẹ̀ lọ. Ẹ ya wá nǹkan fìdílé. Ká jọ gbádùn ètò yìí. Àkọ́kọ́, Arise, Credit to Arise saving. Àwọn náà kọ́kọ́ mú ìyẹn wá. Ká wò ó. the Lagos State Parks Management Committee, Musiliu Akinsoya, also known as MCO Luomo, in a viral video on Thursday warned Igbos in the state who will not vote for the All Progressives Congress to stay at home on election day. MCO Luomo made the comment while addressing supporters of the APC at a meeting. He also condemned Igbos, stating that if any one of them becomes governor, they would use offsprings of the Yorubas for ritual purposes Let's take a look before we come back for a discussion. Please, if you don't want to for us, please, sit down for bàtà wá ṣèṣì ìdíbẹ̀ láàárọ̀ kí ògo Yorùbá wà kọ́kọ́. wáyé tí ọmọ yín àti ọmọ yíbo bá jà sùn yẹn bá yẹ yíbo lè jẹ gbọ́ngbọ́ tí ọba gbá yìí tí ọmọ yín wálé kẹ̀kẹ́ bí lọ́mọ yìí. ẹ̀yin ọmọbìnrin ẹ̀dá ní ó sí èkó àgọ́tọ̀ sábà wáyé ìgbà tí ọmọ yẹn ẹ̀wá ni mo wá jẹ This has caused a lot of outrage. I'll take some reactions. Um, this is from Agaji, who wrote, If anything happens to the good people of Lagos State and voters that intend to vote out bad governance, MC Luomo should be held responsible and the governor. It is disheartening that the Nigerian police and the DSS will see this and turn a blind eye. Security should be beefed up at polling units. Well, another tweet there goes. The Igbos are being disrespected and provoked unnecessarily. The security apparatus will be held responsible should anything happen to the Igbos in Lagos. The footprints are all over the state. Well, Joseph wrote, Nobody is above the law. Why is this man allowed to freely threaten people and nothing is done? We were promised free, fair election by this government. Is this election free and fair? Well, in the meantime, many people were injured, others robbed, and property destroyed when thugs suspected to be working for the All Progressives Congress attacked supporters of the Labour Party in Surulere. Let's take a look. This is Bodetomo Junction, where we are about going out for our rally. The area boys came, fought everybody, started attacking everybody. They were armed with weapons. I'm from Break the vehicle, look at this! Area boys came that they were sent by APC government to disrupt every movement by Labour Party. Look at the woman. They serve people, some people are people. Tomorrow is election day, Dr. Abati, and we are beginning to see this type of threat happening in Lagos State. This is completely unacceptable. I thought to highlight this story to call attention to the authorities. Dr. Abati. Well, you have this reign of impunity. Some persons projecting themselves as if they are above the law because of the failure of the Nigerian state to enforce its own laws. You ask the question, what has given uh, Musiliu Akinsanya, that's his name, popularly known as MC Uduomo, the confidence to engage in that kind of ethnic profiling, promotion of hate speech, intimidation, issuing threats at a public forum. And then he does so confidently. And as we sit here, nobody has heard that he has been picked up by the security agencies to come and explain. Exactly. What gives him the audacity to threaten Igbos in Lagos? He is the Lagos State uh, Parks uh, Management Committee chairman. Okay? So, he can, is also in a way guilty of inciting people to violence and hate. And there is an enabling law for this election the Electoral Act 2022. Section 128 of it says you cannot threaten people in this election. If you do it in any form, you are entitled to uh, uh, uh, a fine of 100,000 or imprisonment for three years. Section 127 talks about undue influence. So it's uh, on the surface of it, by this evidence, may be provided by a citizen, you know, journalist at the event, He has already indicted himself. But will anybody touch him? Will he, is he not untouchable in the eyes of the law? To tell Igbos, Mama Chukudi, not to come out to come and vote. Mama Chukudi, Mama Chinedu, they are all, you know, citizens of Nigeria. They have the right to vote. So for anybody to intimidate them and say you must not come out, something will happen to you is wrong. And why profile Igbos to say if an Igbo man becomes governor in Lagos State, uh, if your children go to school, they will slap them. If they go to the market, they will harass the girls, and uh, uh, they may even use your children for rituals. Unacceptable. In a, in a state that has a government. Unacceptable. Ah, this is uh, something else. Yes. Beyond this, the second uh, video, which also made the rounds yesterday, uh, LP supporters being attacked by thugs. prevented from going to, you know, do their last minute campaigns. And nobody, up to this moment, we have not heard that anybody has been arrested. It's Nigeria for you. There was theft, Nigeria there was violence, there was intimidation, Nigeria. there was uh, harassment. Anyhow. The no suspicion no is that tomorrow no may even be a more violent day talks. in Lagos. And that is why the security agencies must be reminded that they have their work cut out for security them. They, the security agencies that will be on the ground tomorrow should see incidents like this as a wake up call. And it is not too late yet to, to call uh, MC Oluomo and his uh, supporters to order that nobody should arrest either Mama Chinedu or Mama uh, Osaboye tomorrow because they want to vote in Lagos, where they live, where they pay tax, and where they, they, are, they are legitimate citizens. who should be part of this? All we're calling for is free, fair, and credible elections. I mean, we have seen many reports. The latest is uh, um, a young woman named Amarachi Amadi. I got, you know, um, news that she actually died after she found out that the Labour Party presidential candidate Peter Massively. did ah. not win the election. If you can pull up her picture, I just thought I should highlight the story. She starved herself to death. This was just completely unacceptable. We need to make sure ah. that our Nigerians are safe. This is such a, a really sad <coughs> ẹ káàbọ̀ padà sórí ètò ah, ẹ̀yin náà ẹ̀yin náà ti rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn bí fọ́nrán ṣe jáde, àwọn nǹkan tí MC Olúọmọ sọ, àwọn nǹkan tí Labour sọ, èmi ò wá mọ ìdí pàtàkì tó wá fi wá di ìjọba ọ̀run di àfagbárawọ̀. Olúkálukú ló lẹ́ni tó fẹ́ dìbò fún ní ọkàn. Kò yẹ kó di bó lọ bá, bó lọ pá, bó lọ yà á mi. Àti pé gbogbo ohun tí wọ́n sọ yìí kò ṣe pé fún interest àwọn ará Èkó ṣùgbọ́n interest MC Olúọmọ ló ń try láti protect torí tí Sanwó-Olú bá padà síbẹ̀ àkú àṣekíni á dún ṣánmṣán so kò ṣe pé nítorí ẹnikẹ́ni nítorí ara ẹ̀ ni and gbogbo ohun tó bà nínú jẹ́ ni pé APC MC Olúọmọ ẹnu ti ń kù wọ́n jù nígbà presidential náà bó ṣe ṣe nìyẹn tán lé àwọn Yíbò bó ṣe lé Yíbò tó náà Labour Party ló tún pàpà wíìnì ní Èkó kó tán. Good afternoon all my brothers and sisters orúkọ mi ní Alhaji Musila Akínṣọyà Meeting tí mo lọ ní àná bíi sísítà mi ló ṣe jẹ́ ìyá Aṣúkúdi òun lèmi ń bá wí nígbẹ̀yìn pé ìyá Aṣúkúdi tó bá ti mọ̀ pé ó dìbò fún mi jókòó sílé o mo kàn rí lórí social media. tá a ní everything ọ̀n sọ pé mc mc please i'm always on peace. tẹ́bá dẹ̀ wo Lagos state yìí Lagos state peace wà ń bẹ̀ wọ́n ti máa fi sọ wípé òkè ẹ má ẹ má jáde láti wá dìbò òkè tó bá jáde wá dìbò báwo la ṣe fẹ́ ní fóòtù tí APC wa ṣe máa ní fóòtù báwo ni yíbò ṣe ní dìbò fún àwọn APC àbí Haúsá ṣe ní dìbò fún àwa APC APC is my party ẹ káàtì mi kú òun ọ̀rọ̀ tí ẹ̀ ń gbé káàkiri yẹn ẹni tí mo dẹ̀ ń bá wí níbẹ̀ ó wà meeting ètò náà mi tẹ́lẹ̀ tètè lọ pé ti jade understand the ẹni yẹn dẹ̀ wà come your own my brother the mama dey talk of i say na i be celebrity o because na for me mc dey always buy indomie and or e dey buy indomie and e dey from time to time no be now don tey wey dey buy these things and e dey even talk am say baba chukwudi e don tey wey i see you if you no go come vote for me no come i come tell am say my brother i go come and i go vote for you but when my daughter come bring am say mommy see see for social media i surprise o oh. i surprise but thank god say na small thing dey make person celebrity thank god say me sef i don become celebrity o. Oh. my people una ndewo o mụrụ nze mụọ ọzọ ekele m igbo mụrụ nze mụọ ọzọ asị m ya dere nna ọma onye chiri nke ochi ya derela ya mma ana m asị ọkwa mbụ mama chukwudi si eh, na-ekwu okwu ya ọ na-ego m ahịa from time to time ọ na-ego m indomi ọ na-ego m ihe ndị ọzọ dị iche iche otego si na-ego m ahịa ọ na-ego m ahịa otego otu a nwa nwaanyị bịara si m na mọmi mọmi na o nwekwara ihe ya hụrụ na soshal midia m ka m bịa hụ na ihe ọ gwara m wụ ihe ọzọ ihe m fụrụ na soshal midia ọ wụ ihe ọzọ biko ụmụnne m na ụmụnna m ọwụkwa otu ahụ ka ọ dị ọmụnwa ka ọ na-agwa ndewo unu ewela iwe ọwụkwa otu ahụ ka MC shiri n'ime ya ndewo ẹ̀yin èèyàn mi màmá tí mo dárúkọ ní mítìn pé ìyá Chukwudi tó bá ní fóòtì fún mi má wọlé èmi ń jókì ni o mo ò tẹ́tẹ́ ní ìbò kankan o ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn Ìgbò mi lóṣooṣù pátá kẹ lọ wádìí níbẹ̀ wọ́n máa sọ fún yín pé mi ò jẹ́ tí èèyàn kankan ìgbà tí ọ̀rọ̀ yìí ta ṣe tán yẹn gan ẹ ti understand ṣe gbogbo èèyàn pàtẹ lóṣòdì ẹ lọ béèrè ṣòye yìí sí ẹ má kàǹtì ọ̀rọ̀ mi ọ̀rọ̀ díẹ̀ báyìí ẹ gbé gbogbo yìí tó kù díẹ̀ lẹ́kọ̀ọ́ rọra short lẹ́dẹ̀ gbé sáyé pọ̀tọ́ lọ́wọ́ máa ṣọ́ wa lọ́wọ́ ẹni àfojúfẹ́ ni má fọkànfẹ́ ni thank you ẹ̀yin èèyàn mi ẹ jáde ẹ̀yin fóòtì fún wa APC àwa la lè ṣe Sanwó-Olú second time ẹjọ́ torí ọlọ́run both bo Haúsá gbogbo yín please wait for us thank you. ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí APC bí ò bá jẹ́ ọláìyá igwe ajá àwọn òṣìṣẹ́ ajá àwọn onítíátà tí wọ́n máa lura wọn lọ́tún lọ́sì máa sọ̀rọ̀ kò bá kùn gbé fúnra wọn bí ò bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ MC Olúọmọ lórí apc kò ṣe apc ẹni tó bá wọn olúkálukú ló lè dìbò fún kò ń ṣe tipátipá ẹ jẹ́ kọ́mọ ibo náà ṣe wò kárí bó ṣe máa ṣe